wọn nínú hadith eléyìí tí imaamu abu dawud rahimahullah tí wọn gbé jáde anabi sallallahu alayhi wa sallam wọn sàlùwàlà wọn fọ àwọn oríkèé wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn wá sọ pé hada wubu'u man la salata lahu illa bih eléyìí lálùwàlà tó ṣe pé a lè láì ṣe wẹlé yìí fọ oríkèé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò ṣeé má ṣe ni ó kéré jù òun náà làlùwàlá téèyàn ṣe téèyàn fi ní àǹfààní àti ṣèṣọ́dá ó tún wá ń ṣe àlùwàlá marratayn marratayn ó fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀mejì méjì ó tún ṣe àlùwàlá ń dà mí ó ṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta thalathan thalathan ó wá sọ ó ní hadha wudu'i wa wudu'u al-anbiya'i qabli eléyìí ni àlùwàlá tèmi òun náà sì ní irú àlùwàlá àwọn ànábì tó ti síwájú mi torí a gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ó lẹ́ni tó bá ti ṣe jù bẹ́ẹ̀ lọ faqad asaa wa ta'adda ó ti ṣàìdá ó tayọ ẹnu àlà ó sì ṣàbòsí eléyìí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ fọ àwọn oríkèé wa jẹ mẹ́ta mẹ́ta lọ ó wá nínú àwọn àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa Ànábì sallallahu alaihi wasallam ẹ sàlù àlárí ẹni tó ṣe pé iye ìgbà tó fọ àwọn oríkèé síra wọn yàtọ̀ síra wọn oríkèé mi wọ́n fọ lẹ́ẹ̀mejì méjì omi wọ́n fọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta nínú àlùwàlá kan náà èyí tó túmọ̀ sí pé tí wàá ṣiṣẹ́ eléyìí tó wá nínú ìbéèrè yìí tó bá ṣèyàn kò sí nǹkan kan tó sálọ àlẹ́ yẹn. jazakumullahu khairan oh nine oh five one six four five four three eight oh nine oh five one six four five four three eight nọ́mbà tí ẹ fi máa pè náà. hello. hello. òun ló pọ̀ gudugudu fún àǹfààní àwọn tí ó ń bẹ ní ọ̀nà tó jìn lórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí ẹ lè máa fi pè wọlé nù lẹ́yìn tẹ̀ ń bẹ lọ́nà tó jìn rere ẹ lọ́wọ́ aleykum salaam wa rahmatulah. orúkọ tèmi ni abdulwasi láti oríta náírà. láti oríta náírà kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ǹjẹ́ gbogbo sókè yẹn máa tó lórí irun náà ni èèyàn máa ń kúrò fún mi àbí ó ní irú sókè àti tí èèyàn gbọ́dọ̀ kúrò lórí irun. tó ọ̀dà alhamdulilayi nínú nǹkan tó máa ń bá lọ́la jẹ́ òun náà ni kéèyàn so gbogbo sókè yẹn láti so lórí sọlá èèyàn fi sọlá tìyẹn sílẹ̀ torí pé àlọ́ àlá ti bàjẹ́ pẹ̀lú àlá bá ti bàjẹ́ tó ti já àyè ò sí fún yàn láti tẹ̀síwájú pẹ̀lú irú sọ̀láàtì yẹn. torí ẹ̀ tó bá jẹ́ pé iṣó tẹ̀ wá ń so iṣó kan ni tó ṣe pé àárẹ̀ ló bì àárẹ̀ tí yẹn ni kẹsà máa so sáá kẹsà máa so sáá tó irú eléyìí gbàtó ṣe pé kò sí bó ṣe lè ṣe tó lè mú òpin bá iṣó tí ń so ọ̀ràn yẹn ló sì jẹ́ pípé kó sin lọ́wọ́n ọba láwọn àkókò tí ó ṣe sọ̀lẹ́ àjẹ́ pé tó bá ti ṣe àlọ́ alẹ́ ọ̀kan ti tó yóò lọ máa bá sọ láti rẹ̀ lọ gbogbo yòówù tó lè jábọ́ ǹdí rẹ̀ ní so yóò kà kún bí ìgbà tó ń gún fẹ̀ ni ìgbà tí èsì so ta fọwọ́ fà ẹ̀tọ́ sẹ́ni tó ń jẹjẹkújẹ tó ṣe pé bọ́yá ìwà wọ́n máa ń jẹ mọ́gẹ́dẹ̀ tó tún wá mú mílíkì lé lórí so o tún lè jàgbádó sí so eléyìí ló ń danú rẹ̀ rú sọ eléyìí ẹni tó bá jẹ́ pé àfọwọ́fà ni gbogbo gbàtàlù àlá bá ti já látàrí ipò so wàá máa tún àlọ́ àlá ṣe wàá máa tún sọ láti bẹ̀rẹ̀. ìbéèrè ni ó kú ilé àti náà Àkọ́kọ́. Sọ alákọ̀ọ́kọ́ ni pé Eh, ní ọjọ́ jímọ̀ báyìí hmm. ní àdúgbò tiwa tí wọ́n ní ká mọ̀ sí jímọ̀ pé hmm. ìdájọ́ àyà tó ní ṣé ọba tó àtò bímọ àti sọ́ọ̀bù tó wà lórí wa ní àdúgbò sí ìdájọ́ rẹ̀ lórí wa. Hmm. àkọ́kọ́ ẹ̀kẹ́jì. naam ìbéèrè naam ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. nígbà tí a bá ń kiri tèrè nítorí àná sífà mélòó ló jẹ fún nítorí tàbá rẹ̀ tì. ṣé a lè kí ẹ̀ka àmọ́kọ́ kẹ̀ lápapọ̀ pẹ̀lú ìjòkó ẹyọ kẹ sálámọ̀ kẹ àbí báyìí pé rákà mẹ́ta lẹ́yìn lábẹ́ kí n ṣàlè kí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú ìdòkó kẹ torí pé sálámù kẹ. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ni ẹlẹ́ẹ̀kẹta tí a bá ń ṣe sọ́láàtì nínú ilé hmm. ẹ̀ tó ti jẹ́ pé àwa ọkùnrin wá muhara mi kẹ̀mbẹ́ láàrin wa sọ yàrá àwọn ẹlẹ́hàá wà ní ìjábá níwájú ibi tá à ń kírun sí iwájú lọ́wọ́ àti wọ́n lè kírun nínú yàrá wọn táwọn wà lẹ́yìn. àwọn wà wọn wájú imam láwọn tí ó jẹ́ obìnrin ẹ̀kọ́ ẹ̀kọ́ mi yà mí. náà táwọn obìnrin wà níwájú a ti gbọ́ níye insha Allah. inú ẹ̀ náà masha Allah tọ́ insha Allah ń dúró bẹ́ẹ̀ ní sábà padà yá máa tún padà yá tọ́lọ́ bá fún mi ká. alhamdulilayi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pa wá láti pé yá ayyuhal ladina amanu. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع zalikum khayrun lakum in kuntum ta'lamun ẹ̀yin olùgbàgbọ́ òdodo tá a máa pèpè fún sọ́láàtì ní ọjọ́ jùmọ̀ ẹ yára tètè lọ síbi ìrántí ọlọ́run ẹ pa káràkátà tì ṣíṣe bẹ́ẹ̀ ló lóore jù fún yín tó bá ṣe pẹ́ bá mọ̀. an-nidā'u huna li salātil jumu'ah ìpèpè ń bì ó ní í ṣe pẹ̀lú salātil jumu'ah yàtọ̀ sí sọláàtì míì tó yàtọ̀ sí pé wọ́n pèpè fún sọláàtì jùmọ̀á. a sì ti mà wípé òfin tọ́lọ̀ wọn bá ṣe yí báyìí ó ní í ṣe pẹ̀lú sọláàtì jùmọ̀á kò ní í ṣe pẹ̀lú àwọn sọláwàtì míì bíi sọláàtì làásùr bíi sọláàtì magrib bíi sọláàtì làṣà. ìdẹ́lẹ́ ìlàbẹ̀ òfin lọ́n kápẹ́ déédéé ìgbà tó ń pètè fún sọláàtì míì nínú àwọn sọláwàtì iná ni èèyàn so igi lọ́wọ́ láàrin ọkọ kan àti ìyàwó tó fẹ́ fẹ́ pípè tá à ń pè sọ láti lọ́wọ́ lásìkò tá à ń so igi lọ́wọ́ yẹn kò bà igi yẹn jẹ́ tó bá rí pé àsìkò náà là ń ta kókó rírà àti títà kan tó ṣẹlẹ̀ láàrin wa ìpèpè tá à pèpè fún sọ láti lásìkò yẹn kò bàjẹ́ yàtọ̀ sí tá a máa ń pèpè fún sọ láti lójúmọ́ wa ìdájọ́ yìí ó ní í ṣe pẹ̀lú pèpè fún sọ̀látùl jumu'ah ni sọ̀látùl zuhur kò wá ní wà nípò sọ̀látùl jumu'ah nínú eléyìí ní ìgbà tí àbá láǹfààní àti lọ sí sọ̀látùl jumu'ah látàrí àjàkálẹ̀ àrùn tó di kárí ayé eléyìí tó túmọ̀ sí pé nígbà tó ti di pé gbogbo ayé lónìí látàrí àjàkálẹ̀ àrùn tá à ń bẹ̀rù kọ́mọ́bà wa di nítorí tọrọ fún kálẹ̀ ju bó ti ṣe wà lọ tó mú kí oníkálukú ọmọ ṣe sọlá ti tiẹ̀ ní sọlá tó vọ́hùr kò túmọ̀ sí pé ńgbà tán bá wá pèpè fún sọlá tó vọ́hùr torí pé ní ìsìn tá a bá pèpè fún sọlá a pèpè fún sọlá tó jùmọ̀á níṣẹ́ là ń pèpè fún sọlá tó vọ́hùr eléyìí tá a ṣe dípò sọlá tó jùmọ̀á tá a pèpè fún sọlá tó vọ́hùr ní ìsìn tó bá rí pé àkókò náà ní káràkátà wáyé àbákòókò náà ni contract mi wáyé bíi pé wọ́n so igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan tó bàjẹ́ torí pé òfin tọ́lọ́wọ́n bá ṣe ń bẹ̀ ó ní í ṣe pẹ̀lú sọ̀látul jumu'a nìkan ni yàtọ̀ sí àwọn sọ̀láwátì mi. wọ́n ní báwo la ṣe lè ṣe sọ̀látul witr ṣé a lè ṣe rákà mọ́kànlá ní sọ̀látul witr pẹ̀lú sálámù ẹ̀yọ̀kan rárá àárín nínú súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam nàbì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àwòrán mi wà nípa abánàbì ti ṣe ṣe solatul witr bí kọjá yìí pé ó ṣe rákà mẹ́ta léra wọn sálámà àbó ṣe márùn léra wọn sálámà àbó ṣe mẹ́fà ó ṣe tashahhud kọ sálámà ó wá dìde lọ sẹ́lẹ̀ keje ó ṣe ìgbà náà ó tún ṣe tashahhud ó ṣẹ̀ṣẹ̀ wá sálámà ṣùgbọ́n ibi tá a ti rí kó ṣe rákà mọ́kànlá méjì méjì sálámà ni kó tó wá parí rẹ̀ pẹ̀lú ẹyọ kan eléyìí tó ṣe kó sálámà ní gbẹ̀yìn rẹ̀ torí ẹ̀ ẹ̀yin náà lè ṣe sọ̀látù wítìrì yín ní ìbámu pẹ̀lú bánàbì ti ṣe ṣe torí pé a kì í mọ ẹyẹ ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run ọba fẹ̀sìn rán òun náà ni ẹni àwòkọ́ṣe wa ńlá laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára nàbì sallallahu alayhi wa alihi wa sallam bó ti ṣe ṣe náà ní káwa náà ṣe tó bá pé mẹ́ta lèèyàn fẹ́ ṣe lápèjúwe ẹ sì rákà alákọ̀ọ́kọ́ ní sọ̀láàtì wítìr ẹ kì fatiha àti sabbih isma rabbikal a'la ẹlẹ́ẹ̀kejì ẹ kì fatiha àti qul ya ayyuhal ẹlẹ́ẹ̀kẹta ẹ kì fatiha àti qul huwa allahu bẹ́ẹ̀ bá ti wá rákà ẹlẹ́ẹ̀kejì tá ẹ̀ ní jókòó rárá o níṣẹ́ lẹ́tún dìde nàró lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta nígbà ẹ bá tó wá parí rákà ẹlẹ́ẹ̀kẹta lẹ́sẹ̀sẹ̀ wá jókòó lẹ́sẹ̀ tẹ̀síáhùdù ẹyọ kan àtàyà kan fún gbogbo rákà mẹ́tẹ̀ẹ̀ta sálámà kan fún eléyìí jẹ́ láti máa ṣe sọ̀láàtù wítìrì wa ẹni bá ṣe méjì tó sálámà tó tún ṣèkan ní ìgbẹ̀yìn rẹ̀ tó òun náà ṣàṣìṣe wítìrì ló ń nà sí. wọ́n ní tá a máa ń ṣe sọ́láàtì nínú ilé wa tí àwọn obìnrin náà sì fẹ́ darapọ̀ mọ́ wa láti ṣe sọ́lá ṣùgbọ́n yàrá bíi táwọn obìnrin wà ó wà lágbọ́n wájú ìmáàmù tí ó síwájú wa ṣe sọ́lá ṣé àwọn obìnrin lè wà níwájú ìmáàmù ká sì fún wọn dájọ́ pé àwọn náà ń bá wa ṣe sọ́lá tì lápapọ̀ rárá o nínú àdìtà nàbì Muhammad sallallahu alaihi wasallam ó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n gbé ìmáàmù síwájú kí wọ́n lè máa wà àwòkọ́ṣe rẹ̀ ni ẹni tó ṣe pé ìpàkọ́ wa lọ wà kò sí bá a ṣe fẹ́ wà àwòkọ́ṣe rẹ̀ hmm. ẹni tó wà níwájú wa là á máa wà àwòkọ́ṣe àwọn obìnrin yẹn wọ́n jáde kó nu yàrá tiwọn wọ́n wà á tò lẹ́yìn ìmáàmù yẹ bó ṣe wà nù hadith Malik radiyallahu anhu ó ní èmi àti ọmọdé kan àti ìyá mi á tò láti ṣe sọláàtì lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa èmi àti kékeré yẹn àdó lẹ́yìn anabi àdó lẹ́gbẹ̀ẹ́ ara wa lẹ́yìn anabi. ìyá mi tó ń jóbìnrin òun àdó gbogbo wa tó bẹ́ẹ̀ náà làwọn obìnrin ni wọ́n máa ṣe kọ̀tọ́kọ̀tọ̀ náà kí ẹni tí ń tò lẹ́yìn kọ́ wà wọ́n ju àfi tó bá ṣe pé gbogbo bí tá a lè pè lẹ́yìn imam ó ti kún kò sáyè mà à ń sì ń ṣe sọlẹ́ bíi sọlátul jumu'ah àbí sọlátul janaza àbí sọlátul idayn tó bá kérò àwọn sọláàtì tá à ń ṣe nù kò wá lẹ́yìn imam rárá ìgbà náà téèyàn bá dún wájú imam à ń bẹ lọ́nkọ́ ẹ lọ́run. Náà sàmà aleykum. Wa aleykum salaam wa rahmatulah. Orúkọ yín o. Mo ní kọ́sùn ọ̀sán náà. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Abdulkata. Abdulkata ló ń sọ̀rọ̀. Láti bo. Láti US. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn bá kọ àwọn ọ̀rọ̀ gbólóhùn Quran tí nínú pépà bóyá ní ọ̀sẹ̀ five book tàbí ṣùtọ̀ pépà kan tí ìdájọ́ ní chap lòun náà gbà. tẹ bá kọ síbẹ̀ ibo ẹ lọ́rùn. àwọn àǹtẹ̀ kọ sínú ìwé kan tó jẹ́ bí exercise book yẹn ṣé tẹ̀ ń gbé kọ́bì kan àbí tí ẹ kàn kọ́ pamọ́ tí ẹ sì fi pamọ́ èèyàn kò kọ́ lẹ̀ bí máa fẹ́ kọ́ gbogbo ẹ̀yin tó máa mẹ́rẹ̀ tó ń kọ ọdún lárúbáwá sílẹ̀ ìwọ̀n tó ń practice ìwọ̀n wa kọ lóra sóra kan nínú quran nínú pépà ṣídàájọ́ ní chat nínú pépà yẹn náà máa gbà. ìbéèrè kejì. ọ̀rọ̀ kejì ni pé ọba wà láwùjọ kan àwọn aṣọ pé àtẹ̀gbẹ́ àtẹ̀gbẹ́ sáà ní màtí ọ̀lọ́run àti àbámọ́ máa wò wọ́n ni bọ́lá pa á láti tàbí ìfẹ́ sọ pé àtẹ̀gbẹ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta tí ó lè lọ ṣe ìfìyà ni pé kí ni ọ̀pá kí ni ọlá tó wà nínú kéèyàn máa wọ aṣọ green kí ni ọlá kọ̀ọ̀kan wà fún kéèyàn máa wọ aṣọ green. náà tó alhamdulilayi tí wọ́n kọ abala kan nínú alukur'an sí ara àwọn ewé ìwé kan báyà fọmọ ti ń kẹ́kọ̀ọ́ nítorí pé fẹ́ máa kọ́ báwo lèèyàn ti ṣe máa hàn kí ó nítorí kẹ́ ẹ̀ máa bá ń ṣe máa ń kọ kí ó ó yàtọ̀ sí bá ń ṣe ń kọ̀wé. kẹ́ ẹ̀ máa ń kọ̀wé wọ́n máa bẹ̀rẹ̀ ìwé kíkọ ni látàpá òsì lọ sápọ̀tù. àmọ́ tá a bá fẹ́ hàn kí o a máa bẹ̀rẹ̀ látàpá ọ̀tún ni lọ sápọ̀ òsì. tó ìyẹn wá kọ kí ó wá kọ àwọn súrà lọ́kọ̀ọ̀kan ó gbá Kùránì síwájú òun náà ń kọ ǹjẹ́ ìta ti ṣe àdàkọ rẹ̀ sínú ìwé tá a kọ sí hmm. ṣé ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ al lágbọn pé a gbọ́dọ̀ fọwọ́ kàn a gbọ́dọ̀ gbé láì jẹ́ pa lálùwàlà hmm. àti pé a gbọ́dọ̀ gbé síbi tí a ti tàbùkù rẹ̀ hmm. nítorí pé alukurani ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìdájọ́ rẹ̀ ti dájọ́ al-mushaf eléyìí tó túmọ̀ sí pé tó bá pọ̀ nìkan lọ́ba wà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ gbé láì jẹ́ pé lálùwàlà nítorí inú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní wa alla yamassa al-Qur'ana illa tahir ẹnìkan ò sì gbọ́dọ̀ fọwọ́ kan al-Qur'an àfẹnudọ́ bá má eléyìí túmọ̀ sí pé ẹ máa ṣàlùwàlá ṣáájú kó tó di pé láǹfààní àti gbèrú ìwé hmm. bákan náà irú ìwé tí ẹ ti kọ al-Qur'an sí yẹn ẹ gbọ́dọ̀ gbé síbi tí ẹ ti tàbùkù rẹ̀ nítorí pé alukurani ẹrú di ń jẹ alukurani gan ẹ gbọ́dọ̀ gbé sílẹ̀ lásán hmm. ẹ kà gbé sílẹ̀ lẹ ẹlòmíràn sọ pé tó gbé sí tẹbi wà hmm. wò lọ wà máa fi hmm. ala pèjúwe ká pé gómìnà lásán ńlọ́ba tọ́mọ bó ṣe máa tọ́jú lẹ́tà. kò ní hílẹ̀ lẹ́wọ̀. tọ́mọ gbé gẹ́gẹ́ tọ́mọ gbé bí ọmọ tuntun. Hmm. tó ní fẹ́ kára àdúgbò gan mọ̀ pé. <laughs> lẹ́tà gómìnà lẹ́tà gómìnà bẹnu lé. Hmm. ṣùgbọ́n wà ní ìwé ọba tó da gbogbo sámà tó da gbogbo lẹ̀. Allahu akbar olúwa ẹlẹ́dàá gbogbo wa. oṣù ajẹ́pẹ́ lómi yọkàn fọwọ́ sí gbé yín. Hmm. tikúntikún lẹ́nu mi gba alukurani gba ẹnu rẹ ti ń rùn tó kún fún tọ́rùn ó tún máa fi kàlùkurani tó ń kí sẹ́ kó sẹ́ so alukurani alápọ̀nlé agbọ́dọ̀ pọ̀nlé ẹnì kan sọ pé ah díẹ̀ abala kanú alukurani lélẹ̀ kìí ṣe gbogbo alukurani òfin ṣẹ̀ríà sọ pé alqawlu fil juz kalqawli fil kull ìdájọ́ tó de gbogbo ẹ̀ ló de kékeré ìdájọ́ tó de gbogbo ẹ̀ ló de gbogbo kékeré hmm. torí ẹ̀ nígbà tí ẹ̀sìn Islam sọ pé ẹ̀ gbọ́dọ̀ gbé alukurani lọ sílùú àwọn kèfèrí àwọn olùmọ̀ sọ pé tó bá jẹ́ pé bíi juz'u amma wa ń bíi juz'u tabaraka ń kọ́ lè jùzọ kọ̀tùsẹ́mì àkọ́ wọ́n ní tí òfin tó ṣe gbogbo ẹ̀ náà ló ṣe díẹ̀ torí pé alukọ́wùlù fìlkọ́lì kàlùkọ́wùlù fìljùzọ àbí alukọ́wùlù fìljùzọ kàlùkọ́wùlù fìlkọ́lì sọ eléyìí jẹba wàyí o wọ́n ní táwọn bá wa ń bẹ ní àpèjọ kan hmm. táwọn sọ pé atakbir hmm. báyìí nìkan sọ̀rọ̀ wọ́n ti wá wò pé ọ̀rọ̀ tó ń sọ yìí ó yẹ kó yà àwọn èèyàn lẹ́nu hmm ó yẹ kí wọ́n ti máa ké kàyéfì pé ah, ah, ọ̀rọ̀ lèèyàn sọ báyìí hmm. ìtàn ló gbé kalẹ̀ báyìí hmm. ó ti yẹ kẹ́ ti sọ Allahu Akbar. ẹnu ló dùn tó báyìí. tó àwọn èèyàn àwọn wá sí Allahu Akbar. <laughs> àwọn kan wò ni. so òun á pé à ah, ẹ gbọ́dọ̀ tóbi jama hmm. àtẹ́gbìn. sáwọn ti Allahu Akbar ni àbí báwo kì í tún ṣe lẹ́yìn lásán ẹ̀rì pé tẹ ẹnìkan lè kan àsàlátù fúnṣẹ́ ọlọ́run sọ̀lì <laughs> máàmù mi ga ó ń ṣe kútùbà lọ́jọ́ júmọ̀ àbá tó wọ́n lè sọ pé ah, ẹ sàtàlá bá nàbì jama sọ́nù àlọ́ nàbì olùkàrí ìjọba sọ́nù àlọ́ tó gbogbo eléyìí bí dáa hmm. kò ṣe déédéé pẹ̀lú lànà nàbà Muhammad. sallallahu alayhi wa sallam. àkókò tó wáyé kọ́rọ̀ tó ń sọ ó bá jọ̀rọ̀ gidi ó sì jẹ́ tí ó lè fa ìṣe kàyéfì. Hmm. ìwọ kọ́ sọ fáwọn èèyàn pé ẹ máa kọ́ ha ẹ máa kọ́ hìn àgbà tó ti mọ̀ pé rọ́ọ̀lọ́ ń pa òwò àwọn òpèsè rọ́ọ̀yọ̀ ọ̀tà tó ni ẹ̀ sì dà láwọn àpẹẹrẹ ń sùn ni hmm. ìtumọ̀ rẹ̀ nù. bẹ́ẹ̀ náà ni sọ́lù alẹ́ nàbí kẹ̀rì kẹ́sì kan fẹ́ kẹ́ sàṣà láti fa nàbí lódodo. Hmm. wọ́n fẹ́ pa yín lẹ́nu mọ́ nípa àdìgbò tẹ̀ ń pọ̀ tẹ̀ ń pa ọ̀pọ̀ ẹ̀dákẹ́ hmm. dákẹ́. sọ́lù alẹ́ nàbí kẹ̀rì yẹn kẹ́ ẹ̀dákẹ́ jẹ̀mà. ẹ̀sìn mi jẹ̀mà wa yìí tẹ́ pa aláriwo ti tó bá o. sòkò sínú lànà mẹ́dùn wa Muhammad sallallahu alaihi wa so wọ́n ọlá kan bẹ fún ká máa wọ aṣọ olómi ewé bí hmm. green kò sí ọlá kankan fún pé ká máa wọ àwọn aṣọ green hmm. so àwa máa ò bá àwọn àlọ́ kan wà táwọn kan hun máa sọ green nítorí pé rí i pé àwọn míì náà ní ìsìn tí wọn máa ń ṣe gbogbo wọn wọn kunlé wọn green wọn kun mọ́ṣáláṣí wọn green hmm. so wọn kun gbogbo mọ́tò wọn green so ẹlòmíì láwa ní green àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tá a ṣèwádìí nípa eléyìí a rí i pé àwọn tọ̀rí kọ̀ hmm. àwọn tọ̀rí kọ̀ máa sábà ṣe bẹ́ẹ̀. kí ló dé torí wọn ní písàárì ànábì Muhammad sallallahu alaihi wasallam níbi tí wọ́n sin ànábì sí àwọn rí i pé kíní sóró ti ń bẹ lókè ibi tí sàárì ànábì wà green wọn kù. La ilaha illallah. àwọn náà wàá fi ń kọ́ sí sóró yìí báyìí àkọ́kọ́ sóró tó kọ́ sí òkè sàárẹ̀ ànábì ànábì ọ̀bẹ nìkan kan fọ́kàn kankan sókè sàárẹ̀ o so eléyìí àwọn atrak àwọn ni wọ́n ṣe hmm. àwọn atrak ti ń ṣèjọba turkey ní ìgbà tí adawulatul usmaniya tó wà àwọn ni wọ́n ṣe hmm. so láti ìgbà tí adawulatul saudiya tó ń ṣèjọba saudi nìsín tó jẹ́ ìjọba tó dúró lórí qala Allahu qala rasuluhu ìjọba tó dúró lórí ká gbé tawhid ká gbé ga hmm. ká lé àwọn èèyàn jìnnà sí ká ṣẹbọ sọ́lọ̀ wọ́n gbàyànjú láti wó sóró yẹn kúrò lórí sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbogbo ìgbà tí wọ́n bá ti gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ àwọn àjọba tọ́kì tọ́sẹ́kù lónìí àtàwọn bíi ayé gbogbo gbogbo wọn wọ́n sọ pé àwọn gbà àwọn gbà àwọn gbà nítorí gbogbo àwọn làwọn jọ lànábì <laughs> so èyí tí ìjọba abẹ tó ti rí parí wọ́n rí parí gẹ́gẹ́ bíi tẹ́ bá lọ Madina tẹ́lẹ̀ ẹ rí ibìkan wọ́n máa ń pè ní almasajidu sábà hmm. fáwọn mọ́ṣáláṣí méje tó wà hmm. lójú kan náà àríkẹ́ ní ìsìjọba ti mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ balẹ̀ hmm, so wọ́n ti kọ́ mọ́ṣáláṣí ńlá gidigidi síbẹ̀ Hmm. láti sọ gbogbo bẹ́ńdì tàn gbogbo àwọn mọ́tíláṣí tó yẹ pé àwọn èèyàn kà dálẹ̀ láyé àwọn àtúrákẹ́ nítorí pé ọlọ́run ṣàánú wa gan fa ilé hmm. yóò bá lọ jẹ́rù àwọn ẹni tó lọ́wọ́ bá kó ìjọba bẹ̀yẹn lé lọ́wọ́ ló kó lé lọ́wọ́ ni ah, bíbí àwọn ti pọ̀ jù kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ó ti máa wálé pẹ̀lú àwọn aṣọ oríṣiríṣi pé aṣọ tánàbí ló kù lélẹ́yìí pẹ̀sàrí ànábì lélẹ́yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀ hmm, lọ́run Assalamu alaykum wa rahmatullahi. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Tó kọ O nine O oh five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Hello. Aleykum salaam wa rahmatulah. Ẹ má bínú kò já ketekete dáadáa ẹ lè gbìyànjú ẹ̀ padà. Hello. Hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó kọ́ yín. Hmm. Ẹ má bínú eléyìí náà kò kò já gerege tó ẹ lọ́wọ́. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Abdullahi ni láti bàdà láti Ìbàdàn kí ni ìbéèrè yín. náà ìbéèrè mi ni wípé hello. ìyá à ń gbọ́ yín. ọ̀dà ó ti ń kọlura wọn nà ní ọ̀hún tí wọ́n ti ń gbọ́ wa <laughs> nígbà tí wọn pa rédíò wọn oh nine oh five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí ẹ láǹfààní láti máa fi pè wọlé sínú ẹ lọ o. ó kọ yín o. láti ajẹ́. kí ni ìbéèrè yín. ìgbà wọ́n wà lórí ìrìn tó ń sìn lọ ṣé tí kílọ̀bù ẹ̀ bá dé gbà tó sì lè pọ̀ sí i. tí kíni bá dé tó bá rí pírọ̀dì ẹ̀ m tó ń kírun lọ́wọ́. pé ṣé ìrun yẹn ọ lálàáfíà bí kò lálàáfíà náà á ti gbọ́ yín. alhamdulilayi obìnrin tó sọ pé ó ń bá sọ láti lọ hmm. náà ní nǹkan sùn ló bẹ̀rẹ̀ sí ní jáde lára rẹ̀ hmm. so sọlá tìyẹn ti bàjẹ́ torí de lẹ́yìn obìnrin tí ń ṣe nǹkan sùn wọn kì í ṣe sọlá obìnrin tí ń ṣe nǹkan sùn wọn kì í ṣe sọlá. hello. Ẹ̀mí àtàlámà ló kọ́ àrùkàtù. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Owó kọ yín. Láti ló ń sọ̀rọ̀ láti Èkó. Láti Èkó, kí ni ìbéèrè yín o? Ìjọba bàbá kó bá ti dára fáwọn ìtajà wa, kó bá wọn ṣẹ́ẹ̀lì wọn kò lóbi dáadáa. Kó bá wọn àwọn fámìlì wọn náà, kọ́ lọ́nba má jọ ṣe fún wọn lọ́pọ̀. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́, òun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ sí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ilé ètò lọ́wọ́ ni pé Ar-Rahman ala al-arshi istawa. Hmm. oríṣiríṣi tútù ni àwọn èèyàn máa ń tu hmm. àwa ní kí ìsáàjò àkọ́jọ bọ́bá àtàlàyé tútù tó bá a mú jù. ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì òun náà ni pé sábà béèrè lọ́wọ́ olùmọ̀ hmm. eléyìí tí ò wá mọ̀. ṣé sọ pé Allahu a'lamu ni àbí Allahu wa ìbéèrè mi ẹlẹ́kẹta tó ṣe tóun náà ló parí ìbéèrè mi òun náà ni pé kíra ìmáàmù Bukhari adabul mufrad hmm. títẹ́títẹ́ mi máa ń lérò pé gbogbo àwọn àhàdísù tó wà ń bẹ̀ ọjọ́ láti sọ̀hìn Bukhari ni àti ní kò pẹ́kò pẹ́ tí mò ń rí àwọn àdísù míì tó ṣe pé ìní ìrọ̀wáwù Tirmidhi ìrọ̀wáwù Abu Dawud ilé ìmọ̀ ní kí ìfáàdù akọ́jọ kọ́ abẹ́rẹ́ wọn allah ọba àjọkẹ́ ayé ọba aláàánú jùlọ òkè àgọ́ ọlá rẹ̀ ló ṣe dọ́gba lé. allah akbar. òkè àgọ́ ọlá rẹ̀ ló ṣe dọ́gba lé. allah akbar. tó bá ti máa túmọ̀ rẹ̀ pẹ̀lú yorùbá tó dáa báyìí. fífi hmm. pé a mọ̀ pé ọlọ́ngún wà ọlọ́njókòó àwùjọ bíi láàyè ní ṣètò àlọ́ rẹ̀ jù. ìsọkúsọ hmm. burúkú ni. láàyè láàyè. ìtura ẹ̀ ló ṣe jẹ́ pé léde lárúbáwá gan-an gbogbo tó bá ti jẹ má tawhid lárúbáwá tó clear ni wọn máa ń sọ ń bẹ. Hmm. wọn wá sí àwọn tá a fẹ́ túmọ̀ nǹkan sí èdè tiwa so èdè tó clear náà la fi túmọ̀ rẹ̀. Hmm. ṣé mo pé nínú àwọn translation of the meaning of the Quran ní tí wọ́n ṣe sí the English. Naam. so níbẹ̀ àwọn sọ pé Ọlọ́run bá jókòó ni. La ilaha illallah. sọ nítorí pé yàtọ̀ sí pé mo gbédè méjèèjì máa tún máa tawhid. Hmm. tawhid yẹn ni ó gáàdì mi. Hmm. tí n fi ní sísọ nípa ọlọ́run ẹlẹ́dàá wa. a sọ pé arrahman ọba àjọkẹ́ ayé ọba aláàánú jùlọ alẹ́ làásù tẹ̀wá òkè àgọ́ láàrẹ̀ ló ṣe dọ́gbalé. sọ eléyìí ń bẹ nínú àwọn ẹ̀rí olúwòwà hmm. olúwòzà hmm. wípé pàápàá ọlọ́run òkè gbogbo ẹ̀dá rẹ̀ tó dá pòròngodo lọ́wọ́. sọ eléyìí jẹba. so wọ́n ní Eh, ṣé tí wọ́n bá bí wá léèrè nípa níta àbá mà nínú ẹ̀sìn hmm. tá a sọ pé Allahu a'lam àbí Allahu wa rasuluhu a'lam tó bá pa nàbí nbẹ láyé àwọn sàhábí tí wọ́n jọ sáyé pẹ̀lú rẹ̀ hmm. ọ̀kan nínú wọn ni wọ́n bí léèrè nípa ọ̀rọ̀ nípa ẹ̀sìn òun ọ̀wá mà nípa rẹ̀ yóò sọ pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtànábì lọ́mà hmm. ṣùgbọ́n nígbà ànábì ti kú àwọn apóròǹtù la ṣẹ́kù wọ́n wá bí wá léèrè nípa nǹkan táwọn ọ̀mà ìdáhùn wọn máa já sí pé Allahu a'lam ọlọ́run ọba lọ́mà. bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé nǹkan bí wá léèrè náà bóyá láyé ànábì àbí ikú ànábì àmọ́ nǹkan bí wá léèrè nípa rẹ̀ kò ní í ṣe pẹ̀lẹ́sìn hmm. àwọn máa ń pa rẹ̀ láyé ànábì gan a sọ pé Allahu a'lam ọlọ́run lọ́mà hmm. tọ́lá ànábì kọ́ ànábì kọ́ bá sì kalẹ̀ ànábì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá fi ń tán bí ọ léèrè ni kò bá jáyé ànábì sallallahu alaihi wasallam wàá sọ pé Allahu a'lam. wọ́n ní tíra al-adab al-mufrad ti imaamu bukhari so àwọn rò pé gbogbo àdìsí tó wà ń bẹ inú sahih bukhari ni wọ́n ti mú wa rárá kìí inú sahih bukhari ni wọ́n ti mú wa. al-imaamu al-bukhari ọ̀n bẹ nínú àwọn ahadith eléyìí ti ń bẹ nínú al mufrad tó ṣe pé ó ti gbèrú rẹ̀ náà jáde nínú tíra rẹ̀ as àwọn àdéhìí sì wà ń bẹ tí ò sí nínú sahih eléyìí tó ṣe pé májẹ̀mú eléyìí tí Bukhari tó là kalẹ̀ fún àti gbé àdéhìí jáde nínú sahih rẹ̀ kò péjú pèsè sára àwọn àhàdéhìí yìí ṣùgbọ́n tá a bá wò ó ní ìdá míì ó tún bẹ́ẹ̀ nù àwọn àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó ṣe fi sẹ̀rí ṣùgbọ́n kò mú májẹ̀mú tó le eléyìí tí Bukhari fi lélẹ̀ fún sahih rẹ̀ hmm. ìdí nìyí tó fi wá jẹ́ pé kò ní gbèrú rẹ̀ jáde nínú sahih àmọ́ lè gbé jáde nínú al mufrad rọwáhù tẹrìmẹdì rọwáhù abu dawud rọwáhù hakim táàrí nínú adabul mufrad kò túmọ̀ sí pé àwọn ni wọ́n gbé jáde ní bukhari wa lọ mú jáde nù tíra wọn. alimami bukhari fúnra ara rẹ̀ ló gbà wá. so ṣùgbọ́n májẹ̀mú tí àdìsí yẹn bá dọ́dọ̀ rẹ̀ kò lẹ́gbẹ́ àwọn májẹ̀mú àdìsí tó tò sínú sàhíhì rẹ̀. Hmm. ẹni tí ó fẹ́ ṣàlàyé fún wọn tó tún fẹ́ wá tó tún fẹ́ wádìí síwájú nípa àwọn àhàdíìsì yìí oní tún sọ fún ọ pé yàtọ̀ sínú adabul mufrad tí Bukhari ti gbé jáde hmm. ó tún lè wá sínú tírà báyìí hmm. ó tún lè wá sínú tírà báyìí hmm. ó tún lè wá sínú tírà báyìí so alhamdulilah tírà adabul mufrad ọ̀n bẹ́ẹ̀ nu tírà tá à ní online tí máa wáyé ní gbogbo ọjọ́ alhamis ní aago márùn-ún rọ̀lẹ́ lọ síwájú. Si Mm. so tẹ́ ń bá ń bá wa lọ ń bẹ̀ ẹ máa ní àǹfààní àti gbọ́ àlàyé àwọn àdìsí yẹn àti bó ti ṣe wà. ẹ̀lọ́ orúkọ yìí ibi ẹ ti ń pè o. wa alaikum salaam wa rahmatullah orúkọ yìí. ọmọ aláàfin láti gbọmọṣọ. kí ni ìbéèrè yín o. ẹ jẹ́ ìbéèrè mi alákọ̀ọ́kọ́ hmm. obìnrin tí ó bímọ pẹ̀lú operation ṣé ẹgbẹ́ hmm. ẹ̀jẹ̀ bí wọ́n jáde lára ẹ̀ hmm. wọ́n pàṣẹ páìpù fún Hmm. tó ń bá jáde hmm. ní obìnrin bẹ́ẹ̀ yẹn sọ láti jẹ́ ọ̀ràn yẹn fún ìta ìmọ̀yẹn. ẹ̀jẹ̀ ìbéèrè kejì èèyàn hmm. ní jẹ́nẹ́bà lára òkè yẹn travel bí wọ́n lọ sí ìbàdàn yẹn ọjà. tó ìgbà tó wá ọjà yẹn ó wá ṣe ó wá rántí pé ah, lára tóun ò rántí tóun fi kúrò nílé ìgbà tó fi máa padà délé ó ti tó bóyá bíi wọ́n gbèdì sí ìta rẹ̀. Hmm. ṣé ìran fúra táṣì ẹ̀yẹn ṣé kọ́ṣù náà ló máa ṣe ni àbí ó máa ṣe ní mẹ́rin mẹ́rin. ẹ̀jẹ̀ ìwé mi kẹta ni pé ìyẹn lọ́kọ̀ ń sè hmm. ọ̀gbà tó yẹn wá bí òun fún un ó sà ní pé orúkọ tóun fẹ́ sọ mọ́ ọ sí àwọn orúkọ ìyá ìyá òun hmm. irú orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn sàríyù tàbí kíyù àdìgbàsí àwọn orúkọ tó ẹsẹ yìí kà sí ẹyọ sí ẹyọ ní tóun fẹ́ sọ ni ìyẹn dẹ tó ń ta orúkọ yìí ò ní ìtumọ̀ gidi àbí tó bá ní gan kí ni ìtumọ̀ rẹ̀ sí ọ̀nà tó bá ní rárá òun lọ kọ nǹkan tó ń wá sí ìlú ẹgbẹ́ tí yẹn lè fún ọmọ lórúkọ míì kí yẹn máa pè é ní ìtumọ̀ ẹgbẹ́ tí lọ sọ. àwọn ẹ̀yà kan alhamdulilayi obìnrin tó bímọ gbára kí wọ́n ṣiṣẹ́ abẹ fún ni hmm. ṣùgbọ́n tó ṣe pé lẹ́yìn tí wọ́n ti yọ ọmọ kó lára rẹ̀ ó rí pẹ́jẹ kankan jáde lára òun rárá so irú rẹ̀ yóò máa sin lọ nítorí pé téèyàn bá tiẹ̀ bímọ gbójú abẹ́ gan láì jẹ́ pé wọ́n ṣiṣẹ́ abẹ fún un ṣùgbọ́n bá máa ti jáde tà ìjáde tán lẹ̀jẹ̀ bá dá ẹ̀jẹ̀ ọ̀wá má so yóò máa sin lọ lọ náà ni nítorí pé ẹ̀sìn tiwa kò sí ìsinmi ń bẹ̀ kò sí ká ṣe títí gbà tán pé wọ́n ti gba rìtáyà hmm. níbi ká sin lọ ọlọ́ni wá abudu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé yìí torí de eléyìí báyìí tí ò bá ti rẹ́jẹ̀ yóò máa sin lọ́n lọ. ṣe ìfúnlábẹ́ ìbéèrè wọn ní pé kò ẹ̀jọ̀ gba ara rẹ̀ jáde ṣùgbọ́n wọ́n rọ̀nà páìpù sí lára sọ ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó yẹ kó jáde lára ibi páìpù ní bá kọjá. ẹ̀rín lẹ́yìn ò túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ń jáde lójú ara. tẹ́tí ọ̀gá ti jáde lójú ara ẹ̀jẹ̀ ń jáde lára páìpù ó dàgẹ́ bí aláàárẹ̀ tó ṣe pé ẹ̀jẹ̀ ń jáde àbí ìtọ̀ ń jáde gbara pipe hmm. ìgbẹ́ ń jáde gbara pipe hmm. kò pé kọ́ máa ṣe sọ̀lá nítorí pé ńgbà tó bá fẹ́ ṣe sọ̀lá àyè ibi tí wọ́n gbé pipe gbangangangangan ńlárọ̀ra hmm. nùnù sòtá bá ti nùnù yóò máa ṣàlùwàlá yóò máa ṣe lọ́nlọ́ ni ṣù àlàmì. wọ́n ní obìnrin tí jánábà ń bẹ lára rẹ̀ kọ̀ wá rántí wípé jánábà ń bẹ lára òun ṣùgbọ́n ìgbà tó fẹ́ wẹ̀ sí kò ríbi tó ti lè wẹ̀ so sọ̀látù bọ́ọ̀rù lọ àṣírí lọ magrib ló tó darí padà wá sílé hmm. báwo ni irú rẹ̀ ó ṣe ṣe bọ́ọ̀rù àti àṣírí ti lọ ó sì wà lórí ìrìn àjò ń gbà náà hmm. àìrí ibi tó ti lè wẹ̀ tí ó lè bó láṣìírí ló mú dá ìwẹ̀ yẹn dúró títí dìgbà tó tó dé tó bá ti délé tàdílé yọ wẹ̀wẹ̀ jánábà yóò wá ṣe sọ̀látù bọ́ọ̀rù yóò ṣe ní kọ́sù rákà méjì yóò ṣe àṣírí yóò ṣe ní kọ́sù ní rákà méjì torí pé àsìkò àsìkò bóòrò àti àsìrò ti lọ báyìí àsìkò tí àwọn sọláàtì yẹn tó sì dé bá ó dé bá lórí ìrìn àjò ni mm. torí rẹ̀ òfin ṣẹ̀rí àwọn sọ pé sífàtul kọ̀bọ̀ sífàtul àdá bó ti ṣe san gbèsè rẹ̀ padà náà ni bó ti ṣe yẹ kó o ṣe tó bá nípa àkókò rẹ̀ ló fẹ́ ṣe ẹ mm. sì mọ̀ pé tí bóòrò àti àsìrò bá bá ni lórí àjò lákà méjì méjì náà láṣẹ àkókò wọn ò sí ń ta mọ́ kápò délé kóòrùn Ah, mẹ́rin mẹ́rin náà ló ṣe wọn o hmm. so àmọ́ gbà tó ṣe pé òun ti wọ̀ kó tó di pò délé méjì méjì lọ san wọn padà wọ́n wá ṣe wọn pẹ̀lú sọ̀látùl magrib hmm. lè ìjẹba wọn làwọn bímọ hmm. ọkọ táwọn wá bímọ fún òun wá ní òun fẹ́ fi ọmọ yìí òun fẹ́ sọ lóko tí ó jù kún ọmọ arántí àwọn ìyá òun àwọn ìyá àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn lò wọn sọ máa ń sàríyù wọn lò wọn sọ máa ń sẹ́ńbì sàbìtìyù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn ọkọ yìí á gbé wọn lórí á gbé wọn lórí òsùn hmm. àbí sẹ́niá so á wò kí ni ìtumọ̀ àwọn ọkọ yìí gan wọ́n lè jẹ́ kó mi nù rẹ̀ nítumọ̀ àmọ́ pèkúpè pèkúpè tí yorùbá máa pè nǹkan hmm. iná ni wọ́n fi bàjẹ́ hmm. bí sẹ́niá yẹn sẹ́niá ni wọ́n pè sẹ́niá kò jọra wọn. kò jọra wọn tí o bá bá sì múra sí ẹsẹ̀ bí nǹkan gidi ni wọ́n ń pè ní. simia ya simia simia ọ̀gbọ́n pé wọ́n mọ̀ ń pè ní. wọ́n ti ń pè ọ́ látẹ̀ kan. sẹ̀níyà níṣẹ́ ló yẹ ká kó àwọn ọmọ wa náà wọ́n bá ti kó kọ̀ rẹ́ pé kùkù má dà o. Hmm. sẹ̀níyà ló kọ rẹ̀ hmm. sòkè ṣe simia. sọ àmọ́ simbi kí ni ìtumọ̀ simbi kò ní ìtumọ̀ kankan hmm. àti pèkúpè àti àìpèpèkúpè kí ni ìtumọ̀ simbi. so báyìí náà ni ká sọ ma ní bá Eh, sàbìtì yìí pé wọ́n fi ń jọ sábùtù sàbìtì yìí wọ́n kí ni sàbìtì yìí <laughs> eh? sátọ̀dé. ṣèbí sàbìtì yàtù lọ́yẹ kó tún ajẹ́ bóbin lo sàbìtì yàtù. Hmm. so gbogbo àbúrò sọmọ sátọ̀dé ńgbà tí èsì pé ẹ̀rọ ẹ̀rọ kọ ẹ̀sì sọ́n sànńdé náà ẹ̀sọ́ mándé ẹ̀sọ́ lálàmísì no àní mande ti àti ti ti Lárúbáwá. na a ta ni wọn sọ pé kò sí kò yẹlẹ rí ọjọ́ bó ti ṣe jẹjẹ tọkọ rẹ bá jẹ kó ló dò bá ní báwọn ẹ lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tó bá wà nítòsí. naam. so torí pé nísìn fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasulih ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. Hmm. nígbà tó ti nígbà tó ti mú wọn lójú wọn. Hmm. ẹ lọ́run. aleykum salaam wa rahmatulah. ó kọ yín o. ajá fatima bìyànjú ìkéyà mọ̀sọ́rá kí ni ìbéèrè yín. mo kí olórí ta náírà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo kọ́kọ́ sí àwọn olùmọ̀ wa ọlọ́run ọba yóò bá ń dájẹ́ ní ìdíje ni wọn lórí. àmín ẹ ṣé o. ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. àmín. ẹlẹ́ẹ̀kìnní ni pé tí obìnrin hmm. tó bá wà nílé ṣé gbogbo súrà tó mọ̀ ọ́ ní orí rẹ̀ tó o lè máa ké sí ni àwọn súrà kan wà lóyún pé ọ̀yẹ́ lè ké síta tàbí kí ká kó gbogbo súra wa sí ni a máa wù gbogbo sí ni wọn á jáde. ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. Hmm. ó wọnú ilé yìí kí ni àbúrò máa kó mọ́tò àti kàlẹ́ndà sí ní ń ṣàdúrà hmm. yẹ ká máa gbé ọ̀dà iṣẹ́ àdúgbò ọ̀rọ̀ àyà فردوه إلى الله والرسول rasul farudóhu ilàláhi wa rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila. akérèmọkùnmọ wa ìbéèrè tí wọn kọ́kọ́ ṣe talakọkọ pé tóbìnrin bá fẹ́ ṣe sọ láti nínú orí rẹ̀ ṣé ọmọ akéwúlá kèsì ọmọ akejẹjẹ ni hmm. àkọ́kọ́ àkésínú sí gbogbo ń tẹ bá ti ké lákèsínú àkédànù hmm. torí pé tẹ bá lẹ̀ ń ké lákèsínú èèyàn fètèmétè ahọ́n ò ní mì èèyàn kàn máa wò pé fatia yóò máa wò pé mo ti ké gbogbo ẹni bá kí ó lákèé sínú kò ṣe sọláàt ọ̀ tanra rẹ̀ dànù ọlọ́run bá pa wá láṣẹ pé ká kéwù ni faqra'u ma tayassara min al-Qur'an ẹ máa ké rọ̀ yín lọ́rùn nínú torí ahọ́n ìṣe náà yóò túmọ̀ sí wípé ahọ́n wò mí ètè àmọ́ kíní kíké táhọ́n mì á kíní kíké tètè ó mì á gbòǹsókè ni tó hmm. eléyìí ni kíké ó jẹ́jẹ́ kíké ó wà fún wa tó ṣùgbọ́n tó bá jẹ́ kíbi tí àti máa ń ka kí ó sókè ni máa síyàtọ̀ láàrin obìnrin àtọkùnrin kò síyàtọ̀ láàrin obìnrin àtọkùnrin hmm. gẹ́gẹ́ bọ́kùnrin ti ṣe kà sókè lẹ́yìn náà kà sókè pé ẹni tí ń gbọ́ yín bọ́yọ̀ kọ́ yín ni hmm. ẹni tí ń gbọ́ yín bọ́yọ̀ máa yín ni hmm. kò sí wàhálà ń bẹ gbóyin sókè kò sí wàhálà ń bẹ. tọ wọn ní ẹnìkan wá sọ́dọ̀ àwọn orí pé àwọn so orí pé àwọn so fọ́tò kọ hmm. ǹjẹ́ fọ́tò táwọn so kọ báwo ni ó ní màlẹ́kà ò ní wọlé bẹ́ẹ̀ ni sunna nabi sallallahu alaihi wasallam pé gbogbo létí àwòrán abẹ̀mí bá wà àwọn màlẹ́kà ti wọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ kí ni tẹ́yìn náà fẹ́ fi ṣe kárí pé gbogbo fọ́tò gbogbo fọ́tò kò bá jára pépà wọn yà sí hmm. islam ọ̀fẹ́ ẹnikẹ́ni à fọ́tò tí wọ́n ń sọ ọ́nbẹ̀ yẹn àwọn eré ni àwọn kinní ni gbogbo ẹ̀ náà ni wọ́n sọ hmm. ẹ̀rí pé tó bá jẹ́ para pépà náà wọ́n yà sí táǹpẹ̀ ní photograph ẹ̀rí pé sì gbé tayọ ayé rẹ̀ hmm. fọ́tò wo lẹ yàrí láyé tẹ́ gbé sáyé tó ga nu yàrá yín so ẹ máa wo fọ́tò pé bàbá mi bàbá so fọ́tò tẹ̀sí tún yà ń nà gan ẹ rí i pé tẹnìkan bá mú un tó ṣe pé bóyá ọ̀n ha kẹlẹ̀bẹ̀ sí ìjọ́sẹ̀lẹ̀ ah, orí bàbá mi lọ́n ha kẹlẹ̀bẹ̀ sí bàbá rẹ báwo pépà lélẹ́yìí pépà lásán ni subhanallah ẹ sì rí i pé fọ́tò ẹ̀ ní gbèsè bí àbùkù ìbá kùránì là ń sọ lẹ́ẹ̀kan pẹ́lú mi ọkàn gbé sílẹ̀ lẹ̀ mm. fọ́tò wo lẹ yàrá tẹ gbé sábà wọ yàrá ẹ máa jẹ wọlé tẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà mi mm. àbí kẹ́ ẹ sì gé bí orí rẹ̀ dànù kó kó kùkùté kò sí wàhálà ni. jazakumullah khairan ká láǹfààní láti mú ìpè kan àbí méjì sí kó tó di pé yá màá lọ torí pé ọjọ́ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ oh nine oh five one six four five four three eight bó tilẹ̀ jẹ́ pé ìpè náà wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n tún ti ń rọ ara wọn lójú òpó. Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí allah subhanahu wa ta'ala kó bá wa san ní ẹ̀san lórí láyé ń bí àti ní ọ̀la àlẹ́kẹ̀yàmá bákan náà ká máa fi tó ẹ̀yin olùgbọ́ wa létí pé bí a ṣe ń gbọ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a máa ṣe àmúlò àwọn ohun tí à ń gbọ́ náà ni kí a mọ̀ bá àjẹ́ tí à ń gbọ́ lásán ọlọ́run. ẹ bá a parí di oyin wàhálà ìgbìmọ̀ sọ́lá ẹgbẹ́ láti mẹ́ta rúdú láti sáwọ́. ẹ pa rédíò yín ẹ pa rédíò yín. ẹ̀lọ́. ọ̀dà ẹ pa rédíò yín ó lọ jẹ́ kí ó gé níbí torí pé ó ń wáriwo dání o nine o oh five one six four five four three eight ìyá ọ̀dà. ṣé àbá láǹfààní láti mú ìpè kankan mọ́ lónìí torí pé àwọn ìpinnu òun rí bákan bákan iṣẹ́ alábíkọ́ ti la ọjọ́ mẹ́jọ náà ni a tún máa pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ẹsànú ajé lógbómọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ ọkọ wọrin wá àti abu zainab jazakumullahu khairan ọlábìnrin bello òní orúkọ tèmi insha alábìkó ti là ọjọ́ mẹ́jọ náà ni a tún pàdé títí ọjọ́ mẹ́jọ náà ni mò sálámà fún wa ife sálámà aleykum rahmatulahi wa barakatuhu.